ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ ayìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tó tàánú ẹ̀ dúró láéláé kí bàbá kó gbọ́ ọpẹ́ wa a ó máa yàn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi mo kí ìránṣẹ́ ọlọ́run tí wọ́n wọlé yìí adébáyọ̀ lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú yín òní fi ń tẹ́lẹ̀ pléènì wá lé lórúkọ ọlọ́run májẹ̀mú iṣẹ́ tó lọ́wọ́ adẹ́gbélé yín lọ́wọ́ lọ́wọ́ yóò ràn yín lọ́wọ́ láti lè máa ṣe é ẹ ò ní gbèrè tìjú láéláé ọkàn yín yóò balẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iṣẹ́ ìránṣẹ́ tí ó wà ní ọwọ́ yín a lọ́wọ́ ọlọ́run lájẹjọ ti wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ ọba tó wà pẹ̀lú ọba tó dì wá mú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí tàánú ẹ̀dúró lẹ́lẹ́ kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe pé alágbára kódà kì í ṣe tẹ̀wẹ̀ àdúrà wa kódà ò ní agbára kankan bí kò ṣe pé oore ọ̀fẹ́ lórúkọ Jésù oore ọ̀fẹ́ ọlọ́run kò sílẹ̀ ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ohun olùwárẹ̀ láti ẹnu yá àdúrà bá ní ṣe jp tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọṣẹ́ kan tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù olúwa yóò dì wá mú olúwa yóò wà pẹ̀lú wa ìwé ìjàjà là ń dágbére ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà ń bí tá dágbére pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú UK ó pẹ́ ní ìjọ́ mẹ́jọ ká tún pàdé lórí ètò ohùn olúwa láti ẹnu ìyá àgbà ẹ̀rí àtúnṣe jp lórúkọ jésù àdúpẹ́wọ́ ọlọ́run tó sì ṣe kíni tó mú wa wà ní àyè tá a sì tún di ìjọ yìí láti lè máa bá ẹ̀yin ènìyàn sọ̀rọ̀ ọlọ́run lórúkọ jésù ọ̀rọ̀ ọlọ́run sínú ayé yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí dáàdì mọ́mì mo ní ọ̀rọ̀ ọlọ́run sínú ayé yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí ọlọ́run májàmú yóò dì yín mú òun rí ọwọ́ yín bí ẹ ṣe ń tẹ́lẹ̀kì tẹ́ ń tẹ́ lọ́ọ̀fù lórúkọ Jésù ẹ ò ní pèsè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ojú àti ọkàn tó lọ́wọ́lọ́wọ́ ohun Olúwa náà rèé lẹ́ẹ̀kan látẹnu ìyá àdúrà rẹ̀ bá ní ṣe jẹ̀bi nílùú Nàìjíríà níbí nílé iṣẹ́ Bílẹ̀ rédíò Nàìjíríà wọ́n ti ń darapọ̀ mọ́ ilé iṣẹ́ Bílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ Jésù Olúwa yóò dìwà mú mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì 0244 pé mo mọ̀ fẹ́ bá ìyá àdúrà yìí sọ̀rọ̀ ẹ pè mí sọ tẹlifóònù nọ́mbà fúnra ara mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà tẹlifóònù nọ́mbà náà rè o oh seven o fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí o oh seven o fifty seven eighty four twenty three eleven bóyá àwọn ẹ̀bẹ̀ àdúrà tàbí fún pásítẹ́lì tàbí fún ìtọ́jú ní alábí ìyá àgbà sọ ọ̀rọ̀ rẹ̀ tó yà alákanlá tiẹ̀ lá tó bà wá lẹ́rù pé ah ìránṣẹ́ ọlọ́wọ́ mo lè bá sọ ẹ̀jẹ̀ ah, ń bá abiyamọ ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé obìnrin abiyamọ yóò mọ bí ó ṣe bá gbé ọ̀rọ̀ náà kalẹ̀ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ọlọ́run mọ̀ yóò dì wá mú mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọlọ́run gbé kalẹ̀ lé lọ́wọ́ tí wọ́n ní kí ohun olúwa kó máa tẹ̀síwájú lórúkọ jésù ayé yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ayé yìí ò máa tẹ̀síwájú iléeṣẹ́ yìí ò ní di títì pa ọlọ́run májẹ̀mú yóò gbé ọwọ́ rẹ̀ sókè kódà ibi tẹ́ lérò pé yóò débẹ̀ lórúkọ jésù kò síbi tí wọ́n ti wo iléeṣẹ́ bí lórí nàìjíríà kò síbi wọ́n ti wo iléeṣẹ́ bí lórí rédíò tẹlifíṣàn dárí ìránṣẹ́ ọlọ́run tó tẹ láìkì yẹn Dubai wà ẹ eh, Dubai ní Dubai ní ìṣẹ́gbẹ́ kò sí àfi àjálẹ̀ nìkan àfi àjálẹ̀ kan ni wọ́n wo iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn káàkiri ara Amẹ́ríkà wo nǹkan tó ṣe máa ṣí ààrẹ mo fẹ́ ṣe é kan fún Ọlọ́run pé èèyàn méje ní sáré ṣáṣá ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ sáré ṣáà ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ torí kí ni wọ́n pè bùkọ́ fún ẹ̀yìn náà òun fọkàn sí ọlọ́run fẹ́ gbà lẹ́yìn lọ lórúkọ jésù ẹ sáré ṣáà ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ bá a bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ lórúkọ jésù á fi òróró wá ayé tiyín náà kàn á dẹ̀ fi òróró lé yín lọ́wọ́ bí ẹ̀mí ọlọ́run ṣe sọ́ọ́ nìyẹn lórúkọ Jésù ẹ jẹ́ ká ṣe fún oore tí Ọlọ́run fẹ́ ṣe fún àwa náà ohun tá a lè ṣe fún yàdúrà rere abániṣẹ́ náà rèé tá a fi lè ran iṣẹ́ ìránṣẹ́ wọn lọ́wọ́ ó yẹ ṣí àrè nìkan mọ́ kíá lórúkọ Jésù ó ṣe òun rere kàn yín níwọ̀n kù tí ọdún ìfẹ́ parí ẹ̀rí pọ̀ṣù oṣù kẹjọba láti ń wọnú ẹ̀ lọ àti ti ń gbọ́ ní ìṣòtúfẹ́ dé ìdá lẹ́rìn gbà tó bẹ̀rẹ̀ tó la sọ́tò láìsí àti bọ́ sí ìdáná o ti gé sí mẹ́ta ọdún yìí ó ga orúkọ jésù ẹ̀yìn ó rí mi nù ti mú ohun tó tọ́ sí yín ní ìpínlẹ̀ òyìnbó orúkọ jésù ọ̀run ló gbà lọ́wọ́ rẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí àmì jésù kristu ọ̀rọ̀ tí mo fẹ́ fa ní ọ̀sán yìí ọ̀sán yìí tí mo fẹ́ ká wò òun náà ni òǹdè orí ahọ́n òǹdè tó wà lórí ahọ́n ẹ̀ ahọ́n dá ṣùgbọ́n ní òǹdè jẹ́ pé òǹdè nìyẹn ohun tó bá ti dè báyìí ó dè nìyẹn ilẹ̀ mi wọ́n fi sọ pé àwọn afẹnuròdì sí orí tó bá sọ ó rí bẹ́ẹ̀ àṣẹ orí ahọ́n òǹdè yẹn ni àṣẹ orí ahọ́n òǹdè yẹn òun ló ń ṣiṣẹ́ òǹdè orí ahọ́n yìí ó wúwo púpọ̀ èmi ò mọ òǹdè tí ẹ̀yin náà ti ní èmi ò mọ òǹdè tí ẹ ti fi ẹnu sọ tó wà lórí ahọ́n yẹn ṣùgbọ́n tó ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ìnáà òǹdè tí ẹ ti fi ẹnu sọ mi ò mọ́ ẹ̀yin lẹ́mọ òǹdè tí ẹ ti fi ahọ́n sọ ṣùgbọ́n tó tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. ìránṣẹ́ kan ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ nínú bíbélì lọ́sàn-án èyí ẹ jẹ́ ká gbé bí ṣe àti gbé ẹ jẹ́ ká lọ sínú ìwé Genesis ìwé Genesis thirty one ni ọ̀rọ̀ yìí wà ọ̀rọ̀ yìí wà níbẹ̀ ìwé Genesis thirty one ọ̀rọ̀ Rákélì àti Líà ló wà níbẹ̀ àti bàbá wọn àti Jacob àwọn ló wà nínú ọ̀rọ̀ yìí tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí. bó ti ẹ̀jẹ̀ pé. ẹgbẹ́ wù ó lo agbára. ó wò wí pé òun ó kú wò ó. ó àti ilé ọmọ bàbá yìí. ṣùgbọ́n àwọn yóò mọ̀ dé ahọ́n lẹ́nu bàbá wọn. òde ahọ́n yìí ni bàbá alákẹ́lì ló fi sọ ọ̀rọ̀ òdì torí ẹni tó lè rò nípa yàkọ̀ béèrè òun òun lè yàkọ̀ béèrè òkú àwọn méjèèjì lọ ló gbé rẹ̀. òun fi ọkàn sí èrè yìí pé òun ló lè gba òun ṣùgbọ́n nípa inú orí àwọn bàbá ìjáde ẹ jẹ́ ká lọ Genesis one ibẹ̀ láti máa rí. bẹ̀rẹ̀ sí pa ọmọ rẹ̀ gan-an ló gbèrè yìí ṣùgbọ́n tó fún ní lọ́kàn rẹ̀ ni wípé ah fún fẹ́ kò ní bọ̀ yìí ó wú pé èrè yìí ló ṣe ni ló ń bùkún òun ó ti fẹ́ fọgbọ́n gbé lọ. ṣe kíni kúkú ló mú. lè ṣe òun mú láàrin ètò òun ó dùnkùlé. òǹdè orí ahányọdọ̀dẹ̀ ní ìjọ ẹ̀kúnlẹ̀ mọ́. kì í ṣe ọdún yẹn kì í ṣe ọdún yẹn rárá rárá. ọ̀rọ̀ Adémọ́lá dúró ní ìgbà kan rí nígbà tí àṣẹ ìjọba Nàìjíríà ọ̀rọ̀ Yorùbá yìí ó lọ dúró sí ìgbà tí ìránṣẹ́ òun náà rí ó gbẹ ó tún gbónú ilé kò rí ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ mọ̀ pé òun gbé ní ìgbà náà. bá ti fìbínú sọ jáde òní àti fìbínú sọ jáde owó alọ́dúró owó àṣẹ nígbà tí òní orí àwọn bá fẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó kú fẹ́ dè lòún fẹ́ ń tó bàjẹ́ lòún fẹ́ bẹ̀rẹ̀ ó lọ dúró dé títí di ìgbà tí yóò gbà ní olóyún. ẹ wo òǹdó rí yán ó yẹ nígbà tó wá ṣe ìmúlẹ̀ àgbàgàn ńlò ìwádé nítorí nítorí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ ohun yẹn dé nìkan. ó padà ṣe nígbà tí rákẹ́lì bímọ orí nígbà púpọ̀ òun ló fi dáa ó padà wá bó bó ṣọdún òní yóò padà ṣiṣẹ́ tiẹ̀ lórúkọ Jésù ọ̀tá ò ní dè wá lórúkọ Jésù èṣù ní dè wá ẹnu ohun tí a dẹnu sọ àlùbáà gan nígbà tó bá ṣàìsàn tó ṣe lè mọ̀ ṣé wọ́n lo ara rẹ àbí wọ́n lo ní ara rẹ. ẹlòmíì ó wò títí títí yóò máa ní ha. ogun ilé bàbá tí ń bí òun pé kò ní í gbà àwọn ohun òun ṣe fúnra ẹ ló dé rẹ òun orí ahọ́n ó wúwo púpọ̀ jù ó yẹ ká máa sọ ó yẹ ká máa mọ bá lè sọ̀rọ̀ àgbà bá lè sọ̀rọ̀ ní àkókò kan mo fẹ́ fi yé wọ́n pé nígbà tí a bá lọ tí ara wa ní ilẹ̀ ẹlẹ́ yìí ká mọ wákàtí yẹn gbúra ni. aṣọ́yẹ̀lẹ̀ náà mọ̀ a a sì gbọ́dọ̀ mọ èrò inú ọkàn wa. torí àwa lè máa rò ó ká má sọ jáde èyí mo sọ fún dáre ètò ń bú bá wa rìn ìrìn àjò dáre tó jẹ́ òjijì wa yẹn ó ń wò lẹ́ni ọkàn wa ó lè jà sí. èmi ohun tí a ti wò nígbà kan ní èmi ò mú ọ̀rọ̀ sọ bóyá nípa májẹ̀mú tá a dá fún ènìyàn kan ṣùgbọ́n tá a lè a ní orí ọ̀fẹ́ àti sọ̀mọ́ ìkùnà tí jákulẹ̀ lọ́lọ́mú àti dájú sọ ọ̀rọ̀ tí mò ń èmi ò lè tí a èmi ò mọ̀ ẹlòmíràn nígbà tó bá tó bá di wípé àwọn bá tán lọ́dọ̀ lọ́ṣì àgbẹ̀ e lọ ìbìrì mìíràn àti sọpẹ́ adẹ̀ fẹ́ràn ẹ̀dá májàmú pé bá mi ṣe é ọ̀rẹ́dì mi níjẹ̀mú púpọ̀ máa ṣe nǹkan báyìí. ṣùgbọ́n àti ìkàlọ́ ìṣà blọọkì ò gbọdọ̀ lọ fún bẹ́ẹ̀ ọ̀rọ̀ inú yìí òǹdè yẹn á dúró náà wá wọ́n ní ìyẹn tàbí bàbí ló ṣiṣẹ́ ibi ló jẹ́ kí kí nǹkan ìyẹn tún gbẹ̀sọ̀nù kúrò lọ́wọ́ òun kò rí bẹ́ẹ̀ ẹni ò rí bẹ́ẹ̀ sà òǹdè yẹn á tá a fi sọ̀rọ̀ nígbà tá a sọ yẹn kí ló dé tà mọ́ ló di wá létí kí ló ṣe wá láyé kí òjà lè ṣe ohun tá a láyé ṣe. òǹdè ahọ́n yìí ó kó bẹ́ẹ̀ lómìíràn lọ́wọ́. nípasẹ̀ pé tó ń sọ irọ́ ni ó fẹ́ wà bẹ́ẹ̀ kí n rọ́nà lọ ẹ jẹ́ kí n parọ́ fún un. ní àkókò tí mo wà ẹ mo gbọ́dọ̀ parọ́ ni bí ìbá parọ́ ìhìn lè lọ. bóyá ṣe ìyàwó wa ni tàbí nípasẹ̀ ọkọ wa a ti ṣe ní òye ká ṣe nígbà tí wàá dájọ́ ìdáná ń ta lérò nípa kí ni a lọ parọ́ fún un. ká lè bá a rọ́ náà lọ ta ló ń dera rẹ̀ òun ló ń dera rẹ̀ ẹ bọ́ ta ni òjò rọ́nà lọ òun ló yóò di ara rẹ̀ tó òjò rọ́nà lọ òun ló wọ́ pọ̀ jù àfi ká gba ìkí. kó ṣe wá kó má bàa fà kó má bàa ṣe kíni kó má wàá bàa sọ wá di kò bá hán kó má bàa ṣe kéde. níyà ìwí ló ń ṣe kínní ẹjá bẹ̀bẹ̀ fún ìdáríjì lórí ẹ̀ ẹjá bẹ̀bẹ̀ fún ìdáríjì. ẹ̀rí kan yìí sọ pé ṣé ìṣẹ́ ló fìyẹ mi báyìí. ọmọbìnrin mìíràn nípasẹ̀ òǹdí ahọ́n ó ṣe tí ò yẹ kó ṣe ó tún sí òye kó sọ fún ọ. òun ní ìtọ́ ọkọ̀ ìwà sí. ṣùgbọ́n òun gbọ́ máa wú pé òun kankan wà tó ń fi ṣùgbọ́n tọ́lù fi pamọ́. ṣùgbọ́n tó pamọ́ níwájú ọlọ́run. òǹdí ahọ́n ní ìgbà mìíràn ó mọ ìgbìlẹ̀ nígbà tó ti mókè òǹdí ahọ́n ló ti apá yẹn àwa lọ dúró ìwọ tó yẹ pé onírọ́ ni ọ́ sọ pé kí n ṣe ọ òjò lọ bá lọ bá ara rẹ tó yẹ láti fi dídí ọ̀sán ọ̀sán yìí agbára òǹdí ahọ́n wà lẹ̀ fún mi ní ẹlòmíràn ti òbí á fi bá tọ́mọ̀ nìkejì rẹ̀ jẹ́ yóò sì tó sọ fún wọn wípé lápájá ló ṣèkì òun òun dẹ̀ mọ̀ nínú ọkàn rẹ̀ pé òun gangan lòun bá jẹ̀ jẹ́ ó fẹnu fà á sẹ́yìn. kò sí tó fẹ́ fọ ènìyàn sẹ́yìn tó náà sún síwájú kò sí fẹ́ gbà ṣé báwọn abẹ́sánmọ́ ọlọ́run ló gbà ilé ọlọ́run tí ọlọ́run tí ọlọ́run rẹ o ò rẹ fi òde ahọ́n ẹ̀ wà lọ́rọ̀ lọ́kọ̀ bọ́sù kò ṣe ṣe sà bẹ́ẹ̀ ni màá ṣe kó fi òde ahọ́n rẹ bẹ̀bẹ̀ ní ọ̀sán yìí ọlọ́run dáríjì mi tá a bá rí ibi tí ó yẹ ti sòótọ́ ṣùgbọ́n tí mo parọ́ níbẹ̀ tí òde ahọ́n fìyà jẹ ìrìn àjò ayé mi níbi tí mo wà yìí tó jẹ́ pé bẹ́ẹ̀ tó yẹ ká ti sún dé sùn látẹ̀ tí ì sún lọ bìkan nípa òde ahé ọlọ́run má jẹ́ mọ́ yọ̀ọ́ ẹ̀sẹ̀ yẹn kúnú ayé mi gbàdúrà orúkọ jésù orúkọ jù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ́ mọ́ gbogbo tẹ̀lé òde ahọ́n bá tẹ̀lé ẹjẹ́ tó wá mú ìfàsá ìrìn àjò àìsí náà lórúkọ jésù lọ́kọ́ dáadé ìwọ òde ahọ́n ìgbẹ́ láti lọ kẹ́kọ̀ọ́ fi ayé ìránṣẹ́ ìṣẹ́ bá yá kápára ètò yóò dá ogun yìí padà ìyá hàn ní yóò dè lórúkọ Jésù ọwọ́ náà kò gbẹ̀dà nù ẹjẹ́ àgbàdá yìí ní ẹ̀ka sí i ẹ̀mí ọ̀yọ́ ara mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ Ọlọ́run má jẹ̀mú agbára òní ti pa tó mú jẹ́ kó jẹ́ kò jẹ́ ká àgbà lọ́wọ́ lọ́sẹ̀ ní kú orúkọ jésù ó yá dájú ní ẹgbà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù. yẹn lónìí ní orúkọ ọlọ́run májẹ̀mú kó dáríjì yẹn ọ̀rẹ́ ni mímọ́ sí kó dáríjì yẹn lónìí ní orúkọ jésù ó yá kẹ́ ẹ gbẹ̀lẹ̀ lọ́wọ́ òǹdí ní ẹ̀ dàgbà ní ẹ̀ ní àgbà lónìí orúkọ ẹ̀yà kò fà yín sẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jọ́ọ́ kristi olúwa wa àmín. olúwa agbára tó fi ń jọ ràn mí lọ́wọ́ mú mi kúrò nínú ìdè ohun ìdán yìí ìdí ahọ́n tó mú mi ní ìjákulẹ̀ gbogbo ibi tó yẹ kí n ti tó yẹ ṣàgbéga ìdí ahọ́n mú yóò dìde. jẹ́bi tó ń jẹ̀jẹ̀ ayé yẹn bẹ́ẹ̀ ni yóò rè jẹ́ mọ́sẹ́lì fi àṣẹ dá wọn lóhùn mọ́mì. kìkìdá kẹ́ mọ́ kọ́ ọ́ bọ́nú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ kìkìdá kẹ́ mọ́ arọ́. rẹ̀ mọ́ ọwọ́ èdè hàn tó ń gbàgbẹ́ báyìí àgbáyé tó jẹ́ pé nǹkan àgbẹ̀kẹ́ ní lọ́jọ́ ti pẹ́ díẹ̀ síbẹ̀ tí ìní ìrún fi dé lónìí ní orúkọ Jésù ìdíyẹ kó jákò ní ara yín. Jésù Kristi ẹ̀yà wa sọ fún ọlọ́run ajá lọ́nà àdúrà mi ọlọ́run gbà mí ẹ̀mí má gbà mí dáàdì kan mò ń wòye dáàdì tí wọ́n wòye wípé ẹ̀ ń ṣe bí erin ṣùgbọ́n ìyẹn tí agbélé yín lọ́wọ́ ni pé apẹ̀rẹ̀ rèé gbogbo àlẹ́ yín lọ́wọ́. àṣírí tẹ́ ẹ gbé yẹn gbogbo bí wọ́n ṣe fọ́ ti ọ̀rọ̀ baálé yín jẹ́ tó ti sọ̀rọ̀ yín ó ti fà yín lé wọn lọ́wọ́ lọ́sàn yìí lórúkọ jésù olúwa yóò gbà yín gbà gbogbo ẹni tó rọjò ayé fún ṣùgbọ́n tí wọ́n wá gbé tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dá ayé yẹn lọ́sàn ní orúkọ jésù olúwa yóò gbà yín gbà gbogbo wọn ó yẹ kí olúwa jẹ́ ní wọ́n fẹ́ jọ àṣùwọ̀n tí ò lè bèrè lọ́wọ́ tó fi ń ṣe ìdájọ́ gbogbo ẹni tó ṣèdájọ́ mi láì nídìí ọlọ́run gbà lọ́wọ́ àwọn ẹ̀dúrà jésù jésù agbára jésù agbára jésù dádì ẹ gbàdúrà dáadáa ọlọ́run mi yóò ṣèdá ilẹ̀ nídìí ẹ yóò ṣèdájọ́ yìí nídìí ẹ lórúkọ jésù olúwa kó gbà yín kú lọ́wọ́ rẹ̀ bàbá kó gbà yín kú lọ́wọ́ rẹ̀ ẹni mẹ́sẹ̀lì kó gbà yín kú lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mọ́mí ẹgbẹ́. yìí gbogbo ọ̀rẹ́ ọ̀rẹ́ tẹ ẹni tó ń fẹ́ tó ń sùn káàkiri yìí lárọ́ kọ́ ló ṣe torí òun ò rí ọkọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni ìránṣẹ́ yìí ò rí ọkọ bẹ́ẹ̀ fẹ́ kò lórí ọkọ tó jẹ́ ọkọ bíi ti yín ṣùgbọ́n wọ́n wọ́n inú oṣù bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bọ́lá ìyá ọgbà tó ń wọ́n ṣì mí nídìí tó ń ṣe bò ìjókòó mi ń bí òun nínú lónìí ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú gbagba lọ́wọ́ rẹ gbàdúrà o jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọgbẹni tó ń bínú lẹ́gẹ̀ẹ́ tó jẹ́ jésù kákiri lónìí orúkọ jésù orúkọ àkọ́gbà agbára rẹ ẹni mẹ́sẹ̀ kó gbagba lọ́wọ́ rẹ ọba àwọn ọba kó gbagba lọ́wọ́ rẹ ibùjókòó yín ní orúkọ jésù mo bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀ tó lé bẹ́ẹ̀ náà jésù lọ́wọ́ aṣọ ìpín ọwọ́ ní aṣọ ìpín tí kì í ṣe é fọ́ọ́mù ó dàbí aṣọ tí wọ́n gbé yèrè pé sí lára èyí tí ọ̀tá fi wù mí aṣọ tí yẹ fún ògo mi sọ́tò bọ́ ògo mi lọ́rùn ìgbà tí wọ́n gbé aṣọ irin wọ ọmọ kékeré pé kò ní lè ṣiṣẹ́ níbi tó wà. bẹ́ẹ̀ ni mo ṣe rí ní ọrùn yín dádì. aṣọ tí a gbé wọ̀nyí ti gbé tí ì ṣe aṣọ yín tó dàgbà pé tó tí ì ṣe àyè kó rú ẹ̀ láyé. aṣọ máa ṣe rere ni aṣọ ìfẹsẹ̀ ṣùgbọ́n ìta gbé wò mí olúwa bá ń kọ́ lóye jésù agbára ńlá jésù agbára jésù. àti òye fún òye ṣùgbọ́n tí wọ́n gbé wọ́ lónìí ní orúkọ jésù olúwa bàbá fàáyà ọmọ fàáyà fàáyà gbogbo aṣọ tí òye fún ògo ní láti tẹ̀yìn bí tó gbé wọ́ lónìí ní orúkọ jésù ọlọ́run má yẹ̀ mú yẹ kan jò lónìí ní orúkọ jésù yá kájọ gbogbo sọ tí ò yẹ fún ògo yín ṣùgbọ́n tí ọ̀tá ìdílé àti ṣe lọ class television mọ́mí dáàdì lóyún ní orúkọ jésù àkànjọ ọ̀yẹ́ kaná sí gbogbo aṣọ òye fún ògo yín ṣùgbọ́n tí wọ́n bọ̀ gbogbo ajé àfinájò bẹ́ẹ̀ ni àmín àmín àmín lórúkọ jésù kristu ọlọ́run ẹjọ́ àdúrà méjì alẹ́kẹ́lẹ́ mọ́mọ́ gbogbo òpó oṣù àbọ̀ mọ́ tó ta wọ́pọ̀ báyá ẹ̀yọ́ oṣù kìnnìkan ní ẹjọ́ dáàdì orí ni ọjọ́ ẹjọ́ tí sunday ní ìsìn jáde èsì àti dé ìkẹwàá ńlá kábẹ bọ mọndé kódà tí nìyẹn nìyẹn àti ẹsẹ ìpele lẹ. pé tó bẹ́ẹ̀ mọ́ ẹ̀jẹ̀ jẹ́ sọ fún ọlọ́run ọlọ́run gbà mí. ṣe ṣiṣẹ́ wọn máa padà lẹ́yìn lẹ́yìn àgbẹ̀ kò síbi tẹ́ ẹ ti lọ́dà kẹ́kẹ́ mọ́ forí ṣe ìyàwó rẹ̀ fún ẹnikẹ́ni wọ́n padà fi bí sun ilẹ̀ gbogbo agéjù amóhùnmáyé ògùn ayé ẹ̀yìn bìnrin ọlọ́run má jẹ̀ olúwa fàbíkú òní agéjù èyí wọ́n ayé ẹ̀mí sí ó mi kúrò méjì àgbẹ̀gbẹ̀ rà orúkọ jésù orúkọ jésù agbára jésù gbàgà jésù ọlọ́run má jẹ̀ olúwa kó mú kú òní agé dáàdì ọ̀rọ̀ àjùyẹ tó gẹ́ nínú ayé olúwa kó mú kú òní agéjù mọ́mì ọ̀rọ̀ àjùyẹ tó gẹ́ nínú ayé yín ó yẹ kó mú kú òní agéjù bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín. wọn ò kú nígbà kó pa yín kò ní sọ bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n wọn mọ̀ fẹ́ gbé ògo ọmọ olóòjọ́ ni wọn kó sàmọ́ ara rẹ̀ ń bẹ̀ títí títí ẹ̀ wẹ́sì gbogbo bí ẹ kó tẹ̀sẹ̀ ní ìwé kó sáwé sí ẹ̀dùn síra jù yẹn. tẹ́ ẹ bá dà mọ́ sẹ́mítírì míì. ẹ ti mọ̀ pé irú èso sàárẹ̀ tí eléyìí ti wù jáde èyí tó wù ní ẹgbẹ́ rẹ̀ yìí ọmọ olówó ibẹ̀ wọ́n máa pe ògo rẹ̀ ògo rẹ̀ máa sọ ọ́ èso tó dá wọ́n lè jẹ́ kí ló fà kó wù ní ẹgbẹ́ sàárẹ̀ rẹ̀ torí pé kí ni wọ́n ti mú ògo rẹ̀ wọ́n ti wọnú lè lọ gbogbo agéjù gbogbo agéjù mọ́sẹ̀rẹ̀ láti lẹ́ tí ẹ̀gbọ́n tàbá ìyá tó lè mú ayé mi lọ ọ̀rẹ́ ìyá mi gbọ́dọ̀ mi sùn. àdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi Ọlọ́run agbára etí ọ̀gbìn ilé bàbá ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ bàbá etí wọ́n ti ní àwọn òbí ayé mi sí lónìí orúkọ Jésù. jáde níbẹ̀ lónìí ní orúkọ Jésù mọ́mì Olúwa mú jáde níbẹ̀ ọ̀gbìn kò tọ́ sí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín àmín àmín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sọ fọlọ́run lórí agídí náà náà ni ẹ jẹ́ sọ fọlọ́run èmi bá tó pè pàṣẹ agbára wọn a mọ̀ mọ́ àtàlẹ́ méjì òun bá níbẹ̀ náà yọ mọ̀ mọ́ yìí bó ṣe ṣàyè lómi náà nù. aginjù ni o dádì aginjù ni níbi tí ẹ wà ní àwọn tó ra mọ́tò ránṣẹ́ ránṣẹ́ níbi tí téèyàn bá ti wá kejì wọn bá rí ọmọ jẹ kò lè sọ pé tó wù ú rè ẹni tó ti ń jẹ fried rice ní ọkọ̀ mọ́ ẹbí sáà ń pa àmì kò sáà tiẹ̀ jẹ́ náà wọ́n ti fìrìn àjáyé rẹ̀ sínú pé no network nìyẹn ibi tí ò sí náà kò lè rí network ayé rẹ̀ kankan lù mọ́ wọn ò ní bí ẹ̀jẹ̀ ẹranko òbújẹ wọn á kó kakó bá torí pé kìnìún wọ́n fi pamọ́ síbẹ̀ ní ẹ̀jẹ̀ sọ fọlọ́run ọlọ́run sọ̀rí olúwa sọ̀rí bàbá sàwárí ọmọ yóò gbogbo mi ọmọ ó yá sàwárí rẹ̀ ó yá fi lọ́wọ́ gbòdá orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára ga jésù bàbá sàwárí o ní wọ́n fògo yín pamọ́ sí ó yá sàwárí fún yín ó yá sàwárí ẹ̀ fún yín mọ́ ẹ̀ ó yá kó sàwárí fún yín ó yá fògo yín pamọ́ sí ta ni wọ́n lọ́wọ́ lónìí lórúkọ Jésù Kristi olúwa ó ní orúkọ Jésù olúwa ó ṣàwárí òun yóò sì fi lọ ẹlò pàápàá bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sọ ọlọ́run. ọ̀tá àdé bàbá àti ìyá mi olúwa fi kú ìgbà wọn. ìyàwó mi kì í rárá ẹjọ́ kékeré máa ṣe bẹ̀rẹ̀ tọ́lọ́kẹ́ ọ̀pọ̀ sí yàrá sàlẹ̀. ọ̀tá àdé ọ̀tá àdé bàbá èyí tó ń wò ní ṣàṣeyọrí tàbí wò ó mú rẹ̀ kú òbí tí ó wà yìí. mi ò rúbi tí ẹ ti wò mí mi ò má gbègbè tí ẹ mí mi ò má gbọ́ lẹ́rù mi lọ́pọ̀ ní wákàtí ẹ̀dí ilé bàbá tó ní ẹ̀mọ̀ ẹ̀ṣẹ́ bíi ẹ̀rẹ́ ẹ̀mọ̀ jẹ̀jẹ̀ ìlú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ẹgbẹ̀rún òun ẹ̀sùn ọ̀rẹ́ bọ̀. mo gbàgbà fún yín pé gbogbo ẹnikẹ́ni èyí tá a bí látara obìnrin bọ́yọ̀ obìnrin ṣùgbọ́n tó glory jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ bá kọ́ àti agbára gbogbo ẹgbẹ́ ọmọ ọmọ sí mi tó lóúnjẹ mú o tó lóúnjẹ mú o ní ọ̀sìn mi ọmọ bá ti sọ pé lóúnjẹ mú o ní tọ́sí òní bí láyè ẹni wọ́n bá sọ pé ó yọ òtọ́sí òwúlẹ̀ nígbà ìmọ̀láyé bó ṣe bímọ láyé wọn lè jáde rẹ lánàá ẹ jẹ́ a sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa tá ta ni wọn ò ṣẹ̀ ṣùgbọ́n wọn ní ìrìn jẹ́ ní wọn ta ni wọn ò ṣẹ̀ tí wọn ò rọ ẹbí ráyè rẹ̀ ṣùgbọ́n tó ní wọn ò ní jẹ́ ní ọmọ ìjọba ọ̀tọ̀ ìjọba ọmọ ẹnu rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ Jésù olùfọ́ ìdúrà orúkọ Jésù kọ Jésù àánú Jésù àgbára Jésù mọ̀ nípa ti agbára ọgbẹ́ náà tó yàrá òní jáde lórúkọ ọlọ́run má jẹ̀mú ó yẹ kó fọ́jú lò ó yẹ yóò wáyé bàbá o bò fọ́jú lò ó yẹ gbàgbà lọ́wọ́ rẹ̀ jésù olúwa wa àmín àmín àmín lọ́wọ́ jésù kristi ẹ̀jẹ̀ sọ fọ́lọ́run aládùúgbò àkúràdúrà gbàkú ni àkúràdúrà sọ fọ́lọ́run ẹ̀mí mọ́ ọ́ bàtọ̀ ẹ̀ gbàgbára olúwa fún àgbàrá fi ṣe nídìí ẹ̀ mà olúwa tó agbára mi ṣe ìlú ọlọ́rọ̀ olúwa tó agbára mi ṣe òdúrà orúkọ jésù orúkọ jésù ẹ máa gbọ́n lórúkọ jésù gbogbo èdè ara yẹn ó yẹ kó máa já ó yẹ kó máa já ó yẹ kó máa já ó yẹ kó máa já gbogbo èdè gbogbo nínú àgọ́ ayé gbogbo èdè tí wọ́n ní ká máa náwó ká máa náwó sí orúkọ jésù ó yẹ máa já. lórúkọ jésù ìyẹn ti já lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni yóò jésù olúwa wa àmín àmín àmín jésù kristi ọlọ́dún rẹ̀ kọrin ní pé ìdíje nígbà tí mo bá ayọ̀ mi fún nígbà tí mo bá ara mi lè mi ọ̀gá ogun ti ṣe o nígbà tí mo rí bàbá ọwọ́ ọlọ́run ti tún àgbàrá yín ṣe mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmì àmì àmì jésù kristi olúwa kó fi àṣẹ lò ẹni mọ́ṣẹ́ ló fi àṣẹ dá yín lò láti wákàtí ọ̀wẹ̀ ní orúkọ jésù gbogbo ìdè inú ayé yín yẹn olúwa kó fi bú bẹ́ẹ̀ ni yóò rí jésù àwọn àmì àmì àmì lórúkọ jésù ẹ̀jẹ̀ lọ nínú àdúrà mi ẹ̀ lọ sọ fọlọ́ lórúkọ jésù náà ẹ̀ mọ́ nígbà kan tó ọlọ́run ọkàn balẹ̀ ó pa mí ìfọkànbalẹ̀ fún mímú ẹgbẹ̀rún ó jẹ́ sòrò kọjá jésù ara jésù àgbàlagbà jésù ọlọ́run ìfọ̀pẹ́ ní dèmà ṣé àmọ̀ pé mọ́ mẹ́ ṣé àmọ̀ pé ní dẹ̀dẹ̀ bọ́ọ̀dù mi dẹ̀ sàmì ẹni dẹ̀ olúwa kó mi fọkànbalẹ̀ fún yín kó mi fọkànbalẹ̀ ó yà pọ́n fún wọn pọ́n fún wọn pọ́n fún wọn pọ́n fún wọn lórí iṣẹ́ pọ́n fún wọn lórí ọmọ pọ́n fún wọn lórí ìdílé pọ́n fún wọn wàhálà jésù olúwa wa àmín àmín. wà ní ọkọ tí inú ọkọ àti ìyàwó tó wẹ̀ tó sí àwọn àbí olóńgbò àti kìnìún tí wọ́n jẹ́ gbẹ́nu lé àhà tí wọ́n bá dára ìta ní ìsọ̀rọ̀ ẹ̀mọ́ gbogbo rògbì tó ń dà ní ibùdókò mẹ́ gbogbo ìdààmú èyí tí wọ́n dá sí ibùdókò mẹ́ tí ó jẹ́ rẹ̀ ní ìjókòó mẹ́rin ọlọ́run ṣàtúnṣe rẹ̀ gbòdúrà orúkọ jésù orúkọ jésù ó yà ṣàtúnṣe rẹ̀ ṣàtúnṣe rẹ̀ ìbò yẹn orúkọ jésù ó yà máa túnṣe túnṣe ọmọ túnṣe ẹ̀ẹ́mọ́ túnṣe ibùjókòó ní dàrú ibùjókòó ní dàrú ibùjókòó yóò ní dàrú ó ní orúkọ jésù láyé túnṣe ibi dàrú lẹ́yìn náà ló ti kú ní orúkọ jésù yà bẹ̀rẹ̀ sí túnṣe wá ó lọ bẹ̀rẹ̀ sí túnṣe lórúkọ jésù tó ìbàlẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ tó gbàdúrà ká tó lọ sínú pèlè mi ẹ jẹ́ sọ fún ọlọ́run ọlọ́run o má sàmọ̀ ìdọ̀tà ẹ̀mí má o olúwa gbà mí má sàmọ̀ mi dọ̀tà mi ẹ̀ wọ́n mọ̀ mọ̀ bá ṣe yẹn jẹ́ iṣẹ́ wọn fẹ́ bàjẹ́ ní wọ́n fi sàmọ̀ dọ̀tà ìjà sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa ọlọ́run gbà mí má jẹ́ wá àwọn ọ̀tá mi ó kò dílé bàbá mi ó kò dílé bàbá mi ẹ mọ̀ pé ẹ bá ti fẹ́ lóko nílé bàbá wọn ó gbọ́dọ̀ lógun olúwa o òpin ogun ti tó lórí àwọn mi mi ì fẹ́ ogun mi ọlọ́run gbà mí ogun lé bàbá gbọ́dọ̀ àwọn ọmọ mi ẹ máa sọ bẹ́ẹ̀ ogun lé bàbá gbọ́dọ̀ borí àwọn ọmọ tèmi lọ́wọ́ gbọ́dọ̀ borí wọn lórúkọ ogun lé bàbá gbọ́dọ̀ borí wọn gbogbo ọmọ fẹ́ lónìí wọ́n sọ̀tà rẹ̀ wọ́n sọ̀tà lórúkọ ọdún jésù ọwọ́ yìí ló àwọn ọmọ yẹn mọ́mì mo lọ́wọ́ yẹn pin lórí àwọn yẹn rí pé ọmọ àgbà yín náà wọn ò tiẹ̀ fẹ́ rí rárá ọlọ́run máa kú níbi tí ogun yẹn déjú yẹn náà ni kò sí ọlọ́run yà ṣàtúnṣe bẹ̀rẹ̀ láti láti ọyà máa ṣàtúnṣe bẹ̀rẹ̀ lọ olúwa tó gbọ́ ọkọ̀ egungun àwọn ọmọ yìí ọlọ́run ọdún tó rẹ̀ ti ló máa ṣe ọbẹ̀ rẹ̀ báwo ó yà sórí ẹran gbogbo àwọn ọmọ ọjọ́ ìlérí tí wọ́n fẹ́ sọ ẹ̀dọ̀ táwọn lórúkọ Jésù ọwọ́ náà pẹ́ lónìí ó ti pín lónìí lórí àwọn ọmọ lórúkọ Jésù ọwọ́ náà pín lónìí ọwọ́ tó ń do ayé wọn lú tí òkè kẹjẹ wọn lórúkọ Jésù ọwọ́ náà ti bẹ́ Ọlọ́run ló wò wọ́n wọ́n sì tọ́ yín wọ́n kẹ̀yìn wọ́n sì kẹ̀yìn ẹ máa fi ẹnu sàdúrà fún ẹ lọ ní ìrìn ìjọ wẹ́rẹ̀ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yẹn kẹwàá ẹ kó fún ẹ sọ fún ọrùn ẹ máa kàn ẹ pe orí wọn nígbà mẹ́ta ẹ máa fọ́ wọn bí fọ́tò báyìí orí lágbájá ní tó lóòfin fẹ́ẹ́ rí mi ọlọ́run àyẹ̀mú ó yà sàbẹ̀rẹ̀ orí yìí àtúnṣe ó yẹ kó sùn ní ó jẹ ní ó mú mi ní ó wà láàrin ọ̀rẹ́ ní ó wà léwé ní olú akọ́fọ̀wọ́rán mi. ó yẹ kó pè mí kó mọ̀ bá mi jà mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù ní ọjọ́ wẹ́ẹ̀sì ẹ̀dá kó dé bá àgbàdo mi lágo ká. Kí ni ẹ kàn yan ọ̀gẹ̀dẹ̀ ẹni ẹ̀kọ́ jẹ́ ní ara ní ọ̀gẹ̀dẹ̀ kọ́kọ́ ní láti jẹ́ ń jà wọ́n bọ́ ẹ̀mí ní kí wọ́n dọ̀ lórúkọ ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ̀n pẹ́kẹ́ ni wọ́n fọwọ́ ara wọn ṣe ra wọ́n kàwọn ayé òṣìṣẹ́ wọn ní lórúkọ Jésù wò ní ṣẹ́ ní káàmọ́ ọlọ́run májẹ̀mú yóò jà yín gbàgbọ́ bẹ́ẹ̀ ni yóò rè é ó tó bá yẹ ìjà wọn ọmọ ilé bàbá wọn nìyẹn wọn kò sí àwọn ẹgbẹ́ bàbá dà ọlọ́ ọ̀rọ̀ ní orúkọ àti jáyé àwọn ọmọ yẹn gbà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó rèé ogun tó fi borí ayé bàbá wọn tí wọ́n yẹ pàdánù wọ́n yẹ pa ọmọ ìdánù mọ́ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ nígbà táwọn bá ṣe bá wọ́n ṣe jẹ́ kanyàn kankan wọ́n sì tún bá ti ń lọ lórúkọ Jésù ẹ ò ní wá bẹ̀rẹ̀ sí lọ bẹ́ẹ̀ àwọn yóò pè yẹn ẹ gbàwẹ̀ níjọ́ wẹ́nẹ̀sì ní ń bọ̀ yìí kẹ́ ẹ ní aago mẹ́ta ẹ bírèkì ní aago méjìlá kìkì dákẹ́ ẹ ọkọ̀ lórí ọmọ faranimi láti lè rí ọmọ bàbá ọmọ faranimi láti lè àwọn ọmọ mi ọlọ́run ọmọ faranimi láti lè àwọn ọmọ mi kẹ́ ẹ bàbá yìí ṣètò ọlọ́run yóò dára pọ̀ mọ́ bí ẹ ṣe gbàdúrà yẹn ó gbà kẹ́lẹ́ bàrà rẹ̀ mi bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi mọ́mì ẹ̀ẹ́dẹ̀ ń kọ́ tó bá bàtà rẹ̀ mọ́mì i want to see you yóò pè yín yóò ní mọ́mì mi ò fẹ́ rí yín tó kí ni ó ti pẹ́ tí mo ti mo fẹ́ rí yín kankan ẹ̀ẹ́dẹ̀ débẹ̀ ẹ̀ sọ ẹ̀ mọ́tò sọ̀rọ̀ ìjà yẹn máa ẹ má padà sẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ yìí má dẹ̀ mo ti dé ọmọ mi ó fẹ́ rí mi mo fẹ́ rí tipẹ́ ṣe ìbínú àmì ìlé tó kí ní ìbínú sọ sí ọmọ mi ní ẹ́ ìlé bí gbogbo àwọn àdúrà fún orúkọ Jésù náà rẹ̀ mọ́ dọ́dọ̀ yín ṣòṣà wà dáadáa ẹ má tó pa sẹ́yìn kódà bá àjọmọ tó ti sọ tó ti sọ ẹ̀kọ́ sí òbí ẹ̀ ẹ má pa sẹ́yìn mọ́ nítorí pé kí padà sẹ́yìn yẹn ibẹ̀ wọ́n tún ti fẹ́ dá iṣẹ́ ìdá lórúkọ Jésù lè dá padà lórúkọ Jésù lè dá padà sẹ́yìn mọ́ padà iṣẹ́ ṣe tó ṣe kí wọ́n ti gbà yẹn mọ́ ẹ̀mí wà pẹ̀lú yín ní wẹ́nẹ̀sì gbà wẹ̀ yín ọ̀rọ̀ ajá yóò dúró tí yóò sì lẹ́yìn fún àwọn tó ń ṣiṣẹ́ oṣù ó yẹ jẹ́ ká bomi ẹ jẹ́ ká bomi orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù Kristi ọlọ́run májèmó tí wọ́n ṣe orúkọ Jésù wọ́n rù jáde fi ṣe yẹn ọwọ́ yín bàjẹ́ ẹ̀sìn fi gbọ́ yín ẹ̀tọ́ yín wò ní fira fúláwà fún ìdára wọn ò ní fira fún ọwọ́ yín bàjẹ́ fi gbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ mú nínú omi yìí ẹ̀rọ àwọn yẹn ní alẹ́ gangan ẹ mú lórúkọ Jésù fi ẹ̀tọ́ fúláwà tó dára fún ẹ fọwọ́ jọ yín fún oṣù fún àwọn oníwọ̀ ẹ̀yìn náà bomi yín oṣẹ́ ọwọ́ ẹ̀jẹ̀ bomi wa iṣẹ́ ọwọ́ lèmi ṣe mò ń dáyàn lóhùn mò ń pè mò ń mú àwọn àlejò bá ń bá mi ara iṣẹ́ ọwọ́ wa tá a mọ̀ ṣe náà nìyẹn orúkọ Jésù orúkọ Jésù àgẹ Jésù ọmọ jẹ́ mi kó darapọ̀ bomi yìí lónìí orúkọ Jésù kò sọ agbára ọlọ́jẹ̀mú kó sọ́dọ̀ agbára ẹ bá ti ń bomi tẹ̀sí mú lórúkọ Jésù olúwa kó ní ọ̀nà yóò ní dàrú iṣẹ́ wa tí ayé mọ̀yín mọ̀yẹn ní orúkọ Jésù yóò polongo yín jáde fún tirẹrẹ ní jáde fún tayọ̀ ní yóò polongo yín jáde fún ti gẹ́gá bẹ́ẹ̀ ni yóò Jésù lu àwa àmín àmín àmín Jésù àwọn ìdọ̀wọ̀ ìwẹ̀ ẹ̀rọ ní ẹ̀lẹ́ torí ìṣẹ́wọ̀n ìjọ omi ó ti kọ́ ìlú ìṣẹ́wọ̀n ẹ̀rọ mú nísinsìnyí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀yẹ̀ká gbẹ̀tọ̀ yín àlejò ayọ̀ yóò wà bá yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristu Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù sí fún àwọn tó ń tajà àwọn tó wà mo fẹ́ àánú mo fẹ́ àánú mo fẹ́ ojú àánú ènìyàn kó ṣí sílé mi mo fẹ́ ojú àánú ènìyàn kó ṣí sílé mi kó ṣí sí ṣọ́ọ̀bù mi òye bomi sí iyọ̀ fèsì náà oyin ẹ̀fí àbá ní oyin púpọ̀ mẹ́ta pẹ̀lú omi iyọ̀ oyin àbí ẹ̀kún ẹ̀fí lórúkọ Jésù olùwàkúwọ̀ ẹnu omi lọ mọ́mí dáàdì yóò wọ ẹnu omi lọ. gbogbo ogun àgbà àti àbìlú ibi kò ní wá sórí ṣọ́ọ̀bù yìí mọ́mí dáàdì yóò mọ̀ tàláyọ̀ gbogbo ìgbésẹ̀ olúwa yẹn ó lè ó lè ní òní ìṣà bẹ́ẹ̀ ni yóò rè Jésù Kristi Olúwa wa àmín. tàbí tá a bá ti lọ bí iṣẹ́ wa ẹja fi wọ́n lẹ̀ ibi iṣẹ́ wa gbèsè tó ṣe yé tàbí ẹni tó ro gbèsè sí yóò máa jẹ gbèsè ẹni bá ro gbèsè sí yóò máa lóni gbèsè rẹ̀ lórúkọ Jésù aláìsàn mọ́ òní tó ṣe yé. àtọ́sí bọ́yá ọdún ẹ̀yà ìyẹn ní bọ́ọ̀sì gbàgbọ́ ara ní ọyẹ ẹ̀bùnmi síwájú orúkọ jésù orúkọ jésù agbára ga jésù gbogbo gbàgbọ́ ọlọ́run máa yọ̀ máa fẹ́ òní ṣẹ̀ṣẹ̀ ìwé ìgbà olúwa. gbogbo ọwọ́ ẹ̀sán ojú ẹ̀sán tí ayé fi wò yẹn wọ́n láwọn aláìsàn mọ̀ ní. orúkọ jésù ní ìpè yẹn èyí tó fẹ́ sọ pé fún lónìí àbí ọpẹrẹsọ ti yín àmọdé ní ọpẹrẹsọ yín lórúkọ Jésù ẹ wà sọsílẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ olùkú sí ọpẹrẹsọ yẹn yóò rí ọpẹrẹsọ yẹn yóò dada yóò sì ṣe ní orúkọ Jésù. Àmín àmín lórúkọ Jésù sábà wíwé gbàdé ní máa ńlá ní ẹjọ́ rẹ̀ fíìmù ìtòrò wáyé lọ ó yẹ máa fi sẹ́ ó yẹ tó gbọ́ lébẹ̀ ẹ̀mí lọ́rùn kí n gbàdúrà fún yín níbi tó ń dùn yẹn gàgàn ó yẹ gbọ́ wọlé ohun tó ń bẹ nínú ibi tí wọ́n gbọ́ wọlé yìí èyí tó ń dùn wọ́n yẹn ó yá ọlọ́run lè dà ó yá lè dà ìwé ẹ̀sìn tó bẹ̀rẹ̀ ìfẹ́ orúkọ ó kọ́ ọmọ ó yá gbọ́ àrùn ó kọ ẹsẹ̀ jáde lórúkọ jésù ní sàìsàn ẹ̀rọ jésù kristu lu àwa àmì àmì lórúkọ jésù fún àwọn tó ní báyìí àwọn tó ní sà lórúkọ jésù olúwa kó dáwọ́ ní lápò ọ̀lẹ́ yọ̀kọ́ sọ nínú ìwà oníbèsí náà ìwà tó retí fún ọmọ àdúgbò tó wà nínú lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ ayọ̀ ṣẹlẹ̀ náà yé yé gbogbo ṣe ṣe bẹ́ẹ̀ ní mímọ́ yẹn lórúkọ jésù ìkú yín kan ní lọ lórúkọ jésù yóò sọ nínú ọba wọn lẹ ó wà sísẹ ọlọ́run ajẹ́ kó mọ sọ nínú ìní kó yẹ fún yẹ fún bẹ́ẹ̀ ni yóò rè é jésù olúwa wa. dànù lórúkọ jésù gbogbo gbogbo ẹ bọ̀dọ̀ ó yẹ kó fi bọ́ ẹ ò ní ní mọ́ lórúkọ jésù ẹ̀ ní ní mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù wà wá àmì àmì àmì níbi tí a bá di sóyè bá mi. bẹ́ẹ̀ ni mọ́ ẹ̀gbọ́n lè orúkọ jésù orúkọ jésù agbára jésù nítorí ó yẹ gbọ́rọ̀ olúwa ó yẹ alàyè ó lè jáde ó lè jáde olúwa lè jáde ó yẹ gbèkú kúrò bẹ́ẹ̀ ni yóò jésù olúwa àmín àmín àmín ó kásá ayé òdìbú ó kásá ayé òdìbú ó kú kásá àánú ayé ẹ̀mọ́ olódì lórúkọ jésù kristi gbogbo orúbi tó wù kí kásá lè fún ara yín bóyá nínú ẹ̀jẹ̀ ni bóyá nínú ọkàn ni bóyá bíbí lórí oró jésù wọ́n wá yẹn bàbá bóyá máa sàn gbogbo ìdókòó wà bóyá lè dànù bóyá lè fún bẹ́ẹ̀ ni jésù olúwa wa àmín àmín àmín ọmọ jésù kristi fún àwọn ewa fún àwọn ewu ó yẹ jẹ́ àgbàdúrà ọlọ́run má jẹ̀wọ́ àwọn ewu rèé ní orúkọ jésù lọ́pàá àgbàdúrà fún yín àwọn ọba kó sùn fún yín ó yá kó dúró tì kó tì yín lẹ́yìn ẹ ò ní yí sọnù ẹ ò ní yí. eré mi ò ní gbé yín eré mi ò ní gbé ìkà sí ẹ mọ̀. àmín ọlọ́run má jẹ́ mọ́ kó dúró tì. jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi tí a bá sùn lálẹ́ ẹjọ́ a máa sàmù yìí rome sixteen twenty ìwé rome sixteen twenty ẹjẹ́ ká kà á tó sùn lálẹ́ a lè gbà mẹ́ta ẹjẹ́ ká máa kà á ìwé rome twenty ẹjẹ́ ká máa lórúkọ jésù ilẹ̀ àánú lórúkọ tó yóò fàánú bẹ̀ yín wò yóò fàánú bẹ̀ ayé yín wò aláàánú ńlá o tó yẹ fún ayé yín Olúwa yóò ràn sí yín ó kẹ́ ti rà láàánú ńlá ètò ràn yín lọ́wọ́ tí ó mú lọ bí gíga Olúwa rán sí ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristu náà wá àmín àmín Kristu olùwé lẹ́mi abraham ṣe jp tó wá ti lé ìjọsìn wa ìjọsìn tèmi là tó wá ti lé iṣẹ́ rẹ̀ ní nàìjíríà níbi tí wọ́n rà mú òkè orúkọ jésù ayé wà pẹ̀lú yín olúwa yóò dúró tì í kò ní dọ́jú àwa ní ìjọ ẹ̀jọ ètò olúwa yóò tó wá bí alájọba yìí dá àgbà kó lọ ẹ̀rí kó wà pẹ̀lú wa kó ṣàfù wa kẹ́mi àti ká di ìjọ mẹ́jọ kó dà kó fún ọ̀rọ̀ fẹ́ torí pé ọ̀fẹ́ jésù nìkan ló fún ni ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ìjọ àjọ pàdé lórí ètò ohun olúwa bákan náà ó wá láti ìṣẹ̀lẹ̀ nàìjíríà níbí ní ìjọ mẹ́jọ àti mẹ́ta ní àdébọ̀ ìjọ mẹ́jọ.